tó wá ètò àdéhùn yóò fọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn Ustaz Abdul Fattah Sarumi tí wọ́n ń da títí ń jẹ́tọ̀ yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ìyìn kẹ̀nẹ́lá Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo ní bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kọ̀ Abdul Fattah Sarumi sórí aago wọ̀nyí zero eight one. جزاكم الله خيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو كف ولا وضع أطريك أتيك فون النبي ومحمد أدلون كفي كتي أطريك في قريبو وعوان صحابة النبي أو أرى إليه وقلتي أنت قائلنا النبي صلى الله عليه وسلم تفيد يوجو بين القيامة abẹ́rẹ́ wọn kò fi kẹ́tí atọ́rọ̀ yìí kò fi kárí wọn. gbà wá tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ ní òun náà ni ó bẹ̀rẹ̀ báyìí. ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá láti bí ọ̀sẹ̀ mẹ́ta nísìn ọ̀rọ̀ nípa àrùkẹ́yà yẹn ni pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ rúkẹ́yà ẹ̀rí pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdúrà ni. ṣe rí ọ̀rọ̀ àdúà ọ̀rọ̀ ìwòsàn ọ̀rọ̀ ìṣòro báyàn ní àwùjọ wa àwùjọ wa mùsùlùmí nínú ọ̀nà tí àwọn èèyàn ti ń ṣorí ibú púpọ̀ jù ni táwọn èèyàn ti ń jáde kú nínú Islam púpọ̀ jù ni wọ́n dẹ̀ ń kó àdáwò bọ́ àwọn mùsùlùmí púpọ̀ so mùsùlùmí ara wa à ń kádàwò bára wa àwọn tí kì í ṣe mùsùlùmí àwọn náà ń kó àdáwò bá wa látara pé kí ni àwa gangan àgbọ́ ẹ̀sìn wáyé náà làdáwò yẹn fi ń ní agbára ẹ̀rí mo ń kódà ó débi pé subhanallah ẹ máa rí àwọn èèyàn wọ́n sì máa ní àyà ní àyà láti mọ̀ sọ́fà yìí kán máa bọ̀ wá sọ́dọ̀ àwọn wípé àwọn ní àdúrà táwọn fẹ́ ṣe ní òru kan gbogbo ẹni tí ó bá ń wá owó gbogbo ẹni tó bá jẹ gbèsè ọlọ́wọ́n bá san gbogbo ẹni tó bá ní bùkátà kó máa gbé bọ̀ lọ́yìn ṣe rí irú wọn gangan wọ́n yẹn gẹ́gẹ́ tó wá sórí rédíò tó wá ń sọ̀rọ̀ nǹkan báyẹn ìṣòro ni wọ́n gan gbé wá sórí rédíò yẹn oníṣòro ni wọ́n gan tó tó pé àdúrà tó ń sọ pé fáwọn èèyàn yìí kọ́dà lómi ìlé <laughs> àwọn máa ń parọ́ fúnra dé pé ẹni tó ti jẹ gbèsè bí oṣù mẹ́fà adẹ̀ fún níná fílà wọn ó sì yàn tán báyìí wọ́n sì wá san gbèsè rẹ̀ fún gbèsè rẹ̀ wọ́n san gbèsè rẹ̀ fún wọ́n wá polongo lórí tẹlifíṣàn mọ́nà ò nídìí rẹ̀ kó yóò tún wá di bí mọ́ pé nọ́mbà rẹ̀ tẹ́ẹ̀fì tọ̀hún wá yóò tún wá júwe àdírẹ́sì ilé rẹ̀ tẹ́ẹ̀fì wá síbẹ̀ wọ́n náà ní bùkátà nù wọ́n náà ní bùkátà nù wọ́n mi pé nọ́fìlà rẹ̀ ò ṣiṣẹ́ tí nọ́fìlà rẹ̀ bá ṣiṣẹ́ wàá yan nọ́fìlà yẹn wàá jókòó sílé rẹ̀ ni àwọn èèyàn mọ̀ wá wọ́ bá ọ níbẹ̀ so eléyìí ìṣòro àdúrà ìwòsàn gbígbàdúrà ah! wàhálà máa ń bẹ fún mùsùlùmí bẹ́ẹ̀ o àfi kí mùsùlùmí kọ́ gbàgbọ́ yé rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ti rókè àti wọ́n fẹ́ àfi mẹ́nu kan pé ṣòro tó ń wá níbi eléyìí náà àwọn èèyàn fi rúkìá rúkìá yìí náà fi ń lo jìbìtì wọ́n fi ń lo jìbìtì so lórúkọ ẹ̀sìn lórúkọ sunna nabi sallallahu alaihi wasallam náà níbi tí mo dé ní ìjẹjọ òun náà ni pé a fẹ́ wò pé ǹjẹ́ lódodo náà ni àlejànú wọ́n máa ń kó sí ara ènìyàn ǹjẹ́ àlùjànnú a máa fọwọ́ kànyàn ǹjẹ́ a máa rọ́lùyàn hmm. nǹkan yẹn àwọn afá máa ń pè ní nǹkan méjì wọ́n máa ń pè ní asọ́rẹ̀ ọ̀rí wọ́n tún máa ń pè ní alimasu alimasu àti asọ́rẹ̀ ọ̀rí so tó máa ní alimasu òun ni kí àlùjànnú kó fọwọ́ kànyàn wa huwa yuhdithu alaman. خفيفا وبعده يحدث الجنون وهو أيضا المص البدني وني وني yóò kọ́kọ́ yẹni pé kí àlejànú kí ó dá ìnira fún ọmọ ènìyàn yóò fara ní ọmọ ènìyàn bóyá pẹ̀lú pé ó rọ̀lù pẹ̀lú pé ó kọlù lẹ́yìn ìgbà yẹn yóò ṣíde fún jùlọ́n yóò wájú kẹ́ni èèyàn máa ṣe kátàkátà sùnú làbá fi máa ń pe àlùmọ́sùn yẹn máa ń pe ní craziness so àlùmọ́sùn ni ìtumọ̀ rẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀ yẹn ìyẹn ni pé ìṣe àwọn àfa àwọn Yorùbá máa ń pe ní kéèyàn ó ṣe wọn ara wọn ara àbí wọn ní kéèyàn ó ṣe kátàkátà so òun níjà àlùmọ́sùn so bákan náà àsọ́rọ̀ ìrìnà alẹ́ ti wọ́n ní hí àṣọrẹ̀ẹ́yù uh, huwa àrẹ́ẹ̀ ọlátẹ́gùn lòun alẹ́sẹ̀ táṣìdó tó bí fẹ́ẹ́ lọ́lẹ́ jìn yóò wá ṣe látara àlìjànú ní ọ̀fẹ́ atẹ́gùn yẹn ọ̀tọ̀ síbùl insan yóò wá bá èèyàn kódà ìgbà míì ibi tí mo ti àfẹ́tì èèyàn fi àkèlè yìí a máa àfẹ́tì ràkà èèyàn nígbà míì wàjẹ́ sẹ̀dí yìí a máa àfẹ́tì ara èèyàn nígbà míì so wàtẹ̀jọ́ àlùhù yẹtẹ̀ xabat yóò wá jẹ́ kọ́ mi ènìyàn máa tẹ̀sẹ̀ bọ̀ṣẹ̀ sí harakati ẹni pé ìgbésẹ̀ rẹ̀ ìrìn rẹ̀ ìsọ̀rọ̀ rẹ̀ yóò máa kẹsẹ̀ bọ́ra wọn ọ̀rẹ́ ò ní wọ kò ní straight ẹ̀ ní gbọ́ yé kò yóò máa dàrú dàpọ̀ bákan náà sakanati kódà ń gbà mí ìfarabalẹ̀ yẹn tó máa ń pọ̀ nígbà mí kan pé ah ilé àti wa ń ṣe ń ṣe sì báyìí so tó ṣe pé ẹ ti mọ̀ pé atẹ́gùn àlìjànú ti fi atẹ́gùn lòlò wọn máa ń pè ní àtúnṣọ́rí rìu kódà ń gbà mí fala yadri ma yaqulu wala ma yaf'al kò ní mọ̀ nǹkan tí ń sọ mọ́ kò ní mọ̀ nǹkan tí ń ṣe mọ́ nígbà míì so irú eléyìí wọn náà ń pè ní àtúnṣọ́rí rìu so àti àlìmọ́sù so ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi Allahu má padà débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó yẹ pé àlìjànú yẹn ti fọwọ́ kàn tó ipá yìí ò sí ní mà tó sì rò pé bóyá ó jẹ́ ẹni tí ọpọlọ rẹ̀ pè ní má padà débẹ̀. tó ǹjẹ́ ta bá lọ lé wọnú alukur'an kí ẹni tí ó ń gbìyànjú láti tẹ̀sán náà Nabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ fi nǹkan kan rinlẹ̀ tó ipé nǹkan yẹn sì fẹ́ràn létí mẹ́sìn ọlọ́run ọba ó gbọ́dọ̀ mú wá láti inú alukur'an àbí kó mú wá láti inú hadith ipe tá ń pè ní alimasu ẹni pé kí àlejànú rọ́lùyàn ọwà Kùránì fi ọwọ́ rẹ̀ ó fi múlẹ̀ ó fi dì rẹ̀ múlẹ̀ tí o tábà lónìí Suratul Baqara àyà tú ọgọ́rùn-ún méjì àti àádọ́rin àti márùn ẹni pé two seventy five ọlọ́run bá ní alladhina ya'kuluna riba. لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ló wà ní gbogbo àwọn tó bá máa ń jẹ owó èlé pípọ́ máa ń jẹ owó èlé wọ́n máa ń já yàn lówó èlé àbáwọn náà máa ń gbowó èlé ló wà ní tó bá dijọ́ gbé ní alkiyama la yaqumun òun ní dìde ìdìde wọn illa kama yaqumul ladhi yatakhabatahu shaytanu min al-mas bí ẹni tí àlìjànnú ti fọwọ́ kàn ó ti di wèrè ìyẹn pé níjọ́gbìn alkiyama wèrè lẹ́lòmí pálí ẹ̀ máa rí pé wèrè ni ó mì ẹni tá a bá rí tí ó bá ń ṣe bíi agánigàn tó a jẹ́ pé ọwọ́ àlìjáná sábà máa ń wà ń bẹ̀ ọ̀nà méjì ni máa ń gbà wá ní wọ́n tó mu gbogbo oríṣiríṣi nǹkan tẹ́ mu káàkiri yẹn ò ń mu rọ́bà ò ń mu gọ́ọ̀mù sórí inú ọpọlọ rẹ ní ń lọ àti igbó inú ọpọlọ náà ní ń lọ so ọpọlọ wọn wá ní ìmọ̀ ńlágbára jura wọn lọ tọ́lọ́ mi ò ní àá ah, lágbájá ti mú kọ́ dààmú ẹ̀ sórí ń dààmú rẹ̀ kọ́ dààmú rẹ̀ tó kó ya wèrè ni so ẹlòmíì lẹ́dà ọpọlọ rẹ̀ ó ti jóná tòtòrí kíní ti mú ó ti já a so yóò di wèrè yóò máa di wèrè wèrè káàkiri so ẹlòmíì àlìjẹ̀nu ló sì rọ́ lóhùn ẹlòmíì ṣẹ́rí tí àlìjẹ̀nu bá ń rọ́ lóhùn a máa rọrùn láti tọ́jú bí nílà ìmọ̀ padà débẹ̀ àmọ́ àwọn èyí tó jẹ́ kó ti lọ lè fi ọpọlọ òun ló kó fìtínà bọ́pọlọ rẹ̀ tó fi di pọ́pọlọ wá ní ìṣòro so àbí ó ti gbà míì gan a àdánwò bí yẹn ìyẹn wá fi nǹkan jẹlẹ̀ ọpọlọ yẹn wá ní disorder yẹn pọ́pọ́ kọ́lọ̀ yẹn wá dàrú ọ̀pọ̀lọ̀ yẹn ó sún ó ìṣòro sábà àìsàn ṣe irú yẹn ọ̀pọ̀lọ̀ yẹn ní ó ní ọgbẹ́ irú yẹn tọ̀ kì í ṣòro ló fọwọ́ fà yẹn. àwọn ogun táwọn sọ náà ni pé ṣe ìta àwọn àlìjẹ̀nú àwọn ṣèyàtìn wọn máa ṣe mọ́sí ẹni kan máa ń fọwọ́ kan ọpọlọ èèyàn ṣe pé yóò sì máa wá ṣe wọn ràn ìgbà míì yóò mọ àdákẹ́ àdájú ṣe pé ìsì ìsì ni ó máa ṣe ìyẹn náà ń bẹ nínú ọ̀nà tí ṣètọ́nù máa fi ń rẹ̀ tí máa fi ń ṣe táwọn ṣètọ́nù máa fi ń wọ̀yàn la tó ní pé ọlọ́wọ́n bá ń jẹ́ kó yíwá ní alukóránù àyà tí mo kà yìí ní pé ìfẹ́ ọkàn ṣètọ́nù pé ó ń bẹ tó táwọn olè wọnú hadith anabi sallallahu alayhi wa sallam àwọn àlàyé tí wàá pọ̀ níbẹ̀ rẹ́kẹ́tẹ́ tánà jíjẹ kó yíwá pé àwọn àlejò náà afẹ́ máa ń dọ́dọ̀ ọmọ ènìyàn o láti máa láwọn àlejànú burúkú yẹn inú àdéhìsì tó wà ní Bukhari wà ní Muslim Abu Hurairah radiyallahu anhu ní ọgbà ilé wa ní Ànábì sallallahu alaihi wasallam ní pé ma min mawludin yuladu illa takhussuhu illa nakhasahu ash-shaytanu ọdún ànábì ní kò sọmọ tí wọ́n bí kalẹ̀ láyé tó bá ti ń bí ọmọ yẹn kalẹ̀ illa nakhasahu ash-shaytanu àti kí ṣètọ́nù wà fẹ́ fọwọ́ kàn tí náà ṣíṣídà ní bá ti fọwọ́ kan fàyẹ́tẹ̀ hìlà sọ́ọ̀rì hàn ọmọ yẹn wà á pariwo mẹ́ńlá ṣáàtì ṣètò látara fífi ọwọ́ jẹ ti ṣètò ní fọwọ́ jẹun ti ṣètò ní nà ọmọ yẹn. illa ibnu Maryam wa ummu Maryam nìkan ọmọ Maryam yẹn ni pé nabiyullah Isa wa ummu àti Maryam gangan àwọn méjèèjì nìkan náà ni ànábì ní ṣètò náà fọwọ́ kàn wọn abu hurera abu hurera wani iqra'u in shi'tum qala Allah ta'ala wa inni u'idhuha bika wa dhurriyyataha min ash-shaytanir rajim kí nǹkan tó fa ni pé ìyá rẹ̀ ló ní òun ti ẹni àyìnbá ẹni ẹni bàbá ìyá rẹ̀ ẹni pé Imran òun ló sọ pé wà ní u'idhuha tí ọlọ́run ò wá ìṣọ́fọ́mọ yìí bí ká ọlọ́run bá mi ṣọ́ ẹni pé Mariam bákan náà wọ́n bèrè yàtà àtọmọ tí ó tún wá lára tiẹ̀ náà nínú ṣètò ọ̀rọ̀ yìí má jẹ́ kí ṣètò náà dọ́dọ̀ wọn má jẹ́ ká lè jàǹdó dọ́dọ̀ wọn. so eléyìí ni n ti alukọ̀ránù àdìsá nàbì fi rinlẹ̀ kọ̀ránù náà fi rinlẹ̀ so ipe àṣetọ̀ wọn fẹ́ ń dọ́dọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ló fi jẹ́ pé tí wọn bá bí ọmọ tí wọn bá bí ọmọ bẹ́ẹ̀ bá ṣe ń bí ọmọ kalẹ̀ ànábì sallallahu alaihi wasallam ló fi kọ́ alẹ́ kọ́ wípé èèyàn máa ń wá ìṣọ́ fún ọmọ kékeré tàbí bí kalẹ̀ ọ̀nà wọn lákọ̀ọ́ fi wá ìṣọ́ fún òun náà ni pé a kà wọn àyà tààrìzàt àwọn àyà tó máa ń jẹ́ ìṣọ́ tó àdéhùn kan wá pé pẹ̀lú sílé tí ọ̀tún ẹ̀sìn kan mọ̀ sílé tí àdéhùn yàn lálàáfíà àdéhùn dọ̀ ẹ̀yìn fún mi. tó àmọ́ ní tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ ni pé kọ̀rọ̀síyì ẹ̀ka fọmọ ṣùgbọ́n náà pàtàkì jùlọ mu'awwidhatayn qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas ṣùgbọ́n náà àwọn àtikárù tó anábì máa ń ṣe fún alhassan àti alhussein u'idhuka bi kalimati Allahi tammati min kulli shaytani wa hama wa min kulli 'aynin lama yóò rí pé anábì ń wá ìṣọ́ra fún àwọn ọmọ yẹn láti kékeré náà ni kọ́nà so kí lèèyàn ń ṣe ni pé èèyàn ń sọ wọn níbi àwọn ìfọwọ́kàn ṣètọ́nù so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéèké ni ìwà ṣètọ́nù ń bẹ lára wọn pèpè rí pé á ìwà wo leléyìí so náà ni ọmọ mi ló máa jalè ló máa parọ́ ló máa sákì ló máa ṣoríṣiríṣi kí nǹkan tó wà mẹ́rin náà ni pé ṣètọ́nù náà ní ohun tí ó burú àwọn àṣetọ́nù àwọn ṣẹyàpín nípa àwọn àlejànú àwọn náà ni wọ́n máa ń lo àwọn ọmọ kéèké tó máa ń ṣe àwọn ọmọ kéèké tí wọ́n máa ń dààmú yóò nǹkan báwọn kọ́dọ̀ máa mí ẹkùn ní ọmọ sùn ariwo ní ọmọ pa wọ́n wà ní ẹ̀rọ lè fún gbẹ́rẹ́ fún lójú gbogbo eléyìí kì í ṣe ń tọ́kàn nìyẹn kì í tọ́kàn nù ọ̀nà níta máa fi ń yanjú gbogbo irú nǹkan báyẹn náà láti rọra sọ dẹ́dẹ̀ díẹ̀ wọn àmọ́ kí n ti bẹ̀rẹ̀ láti kékeré al-wiqaya khayrun min al-ilaj kí n ti mọ prevent nǹkan ó dájú kí nǹkan ṣẹlẹ̀ torí pé ìmọ̀lẹ́ máa wá oògùn sílẹ̀ wá prevention àwọn nǹkan tá à ń sọ yìí tó pẹ̀lú pé ọmọ mi ọlọ́lọ́mọ àtìgbà tí ṣètánì yẹn ti ń bẹ ní ara rẹ̀ pàtàkì jùlọ àwọn ọmọbìnrin tẹ bá wo ìmúra ọmọ mi báyìí tìmọ̀ pé ah, eléyìí ẹ̀hún eléyìí ọ̀nàmà ni ò lè nọ́mà kọjáde báyìí so àwọn òbí rẹ̀ kú ní mà wọn ò sì ní mà kí ni ẹ̀ ti ń bẹ̀rẹ̀ láti kékeré ní pépé èṣù burúkú so bó lọmọ obìnrin ó ti jáde tí ó ṣí ìdodo lẹ̀ tí ó sì tí ó wọ tí kò ní mọ̀ pé òun yàtọ̀ sọmọkùnrin tí ọ̀rọ̀ lè wọ níkà tó wá wọ ètò tó kéré tó wá wọ t-shirt kékeré sí tó ẹ ti mọ̀ pé nǹkan ti bẹ́lá nǹkan ti ń bẹ́lá rẹ̀ nu èṣù ti wọ́ lára nu tó kò ní jẹ́ kí dáadáa kankan kó wọ etí rẹ̀ mọ́ gbogbo àwọn kan báyìí náà nìkan ká gbọ́dọ̀ ṣàkíyèsí tó bá kan náà anábì sallallahu alaihi wasallam ó tún sọ àdìsí ẹni bẹ̀rẹ̀ Bukhari àti Muslim anábì inna shaytana yajri min ibni Adam majral ma'i wad ànábì níṣẹ́ rí àṣetán ìyẹn ni pé àwọn àlejànú wọn a máa wọ ara ọmọ ànábì Adam débi pé gbogbo ibi tí omi wà ibi tẹ́jẹ̀ wà kò síbi tí wọn ò lè penetrate so wọn lè wọ bẹ̀ ní ọlọ́run ti ní pé inú suratul suratul Nas bàtú ní kúlọ̀ ọ̀sọ́ bíi Nas mẹ́lìkì Nas ilayhin Nas min sharril waswasil khannas alladhi yuwaswisu fi sudurin Nas tẹ̀rẹ̀ yóò wọnú ọkàn yóò sì whisper síbẹ̀ yóò dárò irú yìí sínú ọkàn yàn so ọwá ní minel jinna a máa wá látọ̀dọ̀ àlejànú ṣe pé yóò wọnú ọkàn yóò sì dá kínní yẹn pé yóò bọ́ sọ yóò wọnú ọkàn rẹ yóò sì dá wàhálà yẹn lẹ̀ so máa wá lọ́dọ̀ èèyàn ó sì máa wá látọ̀dọ̀ àlejànú àti àwọn èèyàn náà ṣe pé ọ̀rọ̀ ẹnu làwọn fi sọ èyí kò fi dá mo fẹ́ lò ní pé ọ̀hún al-Qur'an àti nínú àdìsọ̀ Nabi sallallahu alaihi wasallam wípé Ah, àlejò àwọn ṣayatin yẹn ni pé àwọn àlejò náà wọn a máa dé wọn a máa wọnú ara èèyàn. ṣùgbọ́n kan náà hadith ibn abbas radiyallahu anhu ibn abbas wọ́n sọ fún àtàwà tó jẹ́ ọ̀kan náà àwọn ọmọ kéwù rẹ̀ ó ní ala uriyaka imra'atan min ahli al-janna oúnjẹ ń fi arábìnrin kan hàn ọmọ àlìjẹ́nà lárábìnrin yẹn o qal bala ọmọ kí wọ́n bá ní ah, ẹ fi hàn mí kọ́ọ̀lá ó ní hàrí ìsọ̀dà ó ní obìnrin dúdú tó lọ́wọ́ lọ́kàn kan yẹn ni pé ah, Ibnu Abbas ti rárábìnrin yẹn wà ní náà ó ti kó sóró obìnrin wọn máa lè jẹ́ nà ni. wọ́n ní kí ló dé ó ní atẹ́tì nàbí yà sallallahu alayhi wa sallam bá nàbí njọ́ kan ni sallallahu alayhi wa sallam obìnrin yẹn wá ní inni usra'u ìyẹn rò pé mo wà pòṣẹ́ ẹni pé àlìjọ̀nù máa ń kú sí mi lára wà á takashaf tí n bá ti wá tí n bá ti wá tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ sí mi ara mi máa ń ṣí kalẹ̀ fọ́dọ̀ ìlọ́ ẹ̀lí ó ní wà nábì bá mi bẹ lọ́rùn kọ́ọ̀lù ànábì wá ní inshit sabarti wàlákìl janna ah, tó bá wù ọ́ tó bá lè ṣe sùúrù o ó sì rà lìjánná torí àdánwò lọ́ba èèyàn wàhálà lọ́bọ̀ tó kó bá lè ṣe sùúrù lórí nǹkan tí ń ṣe ọ̀hún kò sì lálẹ́jẹ́ náà wà ń ṣì tó bá sì wọ́ ọ̀dà ẹ̀wùtò lọ àlàk ayò àfihàn má bẹ́ lọ́n fún ọ kó wù ọ sàn. kọ́lẹ́t arábìnrin yẹn ní là rárá wọ́n sàdúrà fún mi bá ọ̀ṣùbírù bí ń ṣe sùúrù pẹ̀lú nǹkan tí ń ṣe mí yìí àmọ́ fàdé ìlọ́ àlá àtàkàṣà kàbá mi bẹ́ lọ́n kí n má máa ṣí má ara mi má máa ṣí kalẹ̀ máa kọ́ọ̀lù fàdá aláhà níbi wá bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fún un sókè lẹ́yìn túmọ̀ sí ni pé obìnrin yẹn ó máa ń ó máa ń wà pùsẹ́ẹ̀s ẹni pé àlùjànnú máa ń kó sí lára tó tó bá ti wá kó sí lára yẹn kò ní kò ní ń ṣẹlẹ̀ mọ́ so ìtafẹ́ pé kí a rí níbẹ̀ nìyẹn ọmọ ìtafẹ́ ká rí níbẹ̀ nìyẹn pé a ó rinlẹ̀ pé àlùjànnú náà wọ́n máa ń wọ ara àyàn bákan náà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti mú ọmọ kékeré kan wá fún un so bàtà ọmọ kékeré kan wá fún un anábì wá ní inna hadha majnunun wọ́n á ní ya Rasulullah àyìn tó mú wá náà pé anábì wọ́n ní wà anábì inna hadha majnunun wọ́n ní ara ọmọ yìí àlùjànnú ti kó tu láàánì ataytuka bihi litad'u Allah lahu amúwá fún ọkọ̀ bẹ́lọ́n fún ni. فقال صلى الله عليه وسلم النبي قربه مني وجعله ظهره لي ẹ̀bá ń sun lọ́dọ̀ mi ẹjí kó kẹ́yìn sí ọ̀dọ̀ mi fàkọ́ọ̀lá níbi wá ní kọ́ọ̀lá fàfáàlá fàákàtà nàbí sọ̀rọ̀sọ́lọ̀ mi majami sọ́bì yìí mi àìláwò mi asfẹ́lì yìí anábi wá fọwọ́ mọ́ láṣọ lókè àti láṣọ nílẹ̀ fàjáàlá yẹ́dẹ̀rẹ́ bó zọ́hara wà anábi wá fọwọ́ gbá ní ẹ̀yìn wàyẹ̀kúlù anábi wá ní ukhruj aduwallah ukhruj aduwallah ní kí wọ́ọ̀tọ́ ọlọ́run jáde tó ní pé àlìjànú máa ń wọ̀nyàn lára ni ànábì ní kó jáde ànábì ń kọ́ máa ń lẹ̀ kó jáde fasura al-marid yanzuru nazrahu as-sahiha àyà lára yẹn ó sì change lẹ́ẹ̀kan náà bá di pé máa ń wò àwọn tí wọ́n yẹn ti rí pé ah, ojú yìí ti wálẹ̀ wada'a lahu ànábì wa ṣàdúrà ẹni àtànàbì bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún ẹni àtànàbì ṣàkárù fún so nǹkan tí a ní gbìyànjú láti fi rìn rìn lẹ́ ni pé anabi sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn pé àlùjànnú ọmọ wọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lára ọmọ wọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lára níbo wá ní àlùjànnú ọmọ wa ń gbé lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtòrìnlẹ jù nínú ìwádìí òun náà ni pé indama yadkhulu al-jinnu badana al-adami yatawajjahu mubasharatan ila al-mukh tó bá ti wọ ara ọpọlọ ní ma lọ straight làákàyè bí ọpọlọ ní ma lọ láti bí ọpọlọ yẹn yẹ̀sẹ̀ tí wọ́n yóò ọ́fẹ́ra ala ayé ọdúnwó mi náà àbọ̀ ilẹ̀ jẹ́sẹ̀ ní tó bá fẹ́ wá affect lára tí wọ́n rí affect rẹ̀ tó àmọ́ ọbí ọpọlọ ní common law straight so eléyìí náà ní nǹkan tí àwọn tó jẹ́ àwọn onímọ̀ tí wọ́n fi rinlẹ̀ pé ó máa ń ṣẹlẹ̀ tó sì jẹ́ pé náà òun náà fi ìdí rẹ̀ múlẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ ni so gbogbo àwọn kẹta wa ń ṣe lálàyé yìí kò í ṣe pé bóyá káwa sọ pé n ti ń bẹ kù sí bákan náà ẹ rí i pé pẹ̀lú orúkọ ẹ̀sìn pẹ̀lú ẹ̀rí ẹ̀sìn náà la fi ń fìdí rẹ̀ múlẹ̀ yìí so gbogbo ẹni tó bá wá tọ ìlànà tó fẹ́ fi fi ṣe òsàn rẹ̀ náà ìlànà ẹ̀sìn nìyẹn gbọ́dọ̀ tọ̀ ìlànà ẹ̀sìn lẹ́lẹ̀ yẹn gbọ́dọ̀ tọ̀ tí o bá tọ̀ ìlànà ẹ̀sìn ẹni yẹn yóò tọ̀ ìlànà ẹbọ táwọn wọn sọ pé ìlànà ẹ̀sìn yìí náà kì í ṣe ìlànà pé nìkan ni ó gbé kalẹ̀ ìlànà tó jẹ́ ìlànà súnà tí Ànábì sallallahu alaihi wasallam náà ni a gbọ́dọ̀ tọ̀ so fún àti fi dáàbò bò ìlànà súnà la gbọ́dọ̀ tọ̀ yẹn ni pé ìfẹ́ kí àwọn àlìjáná yìí kọ́ wà fẹ́ pìyàn ìlànà ẹ̀sìn náà látọ̀ àti bí o ti wá dípò ti wá kó síyàn ó ti ṣẹlẹ̀ síyàn ìlànà ẹ̀sìn náà látọ̀ fi ṣe ìwòsàn rẹ̀ so ibi tí ọ̀pọ̀lọpọ̀ yẹn ti wá ń dààmú lélẹ́yìí ibi táwa ń lọ gangan náà ni eléyìí sọ́jú kí n tó ń ka hadith kan kó tó di pé máa parí àbí kó tó di pé máa gbé ìbéèrè tí mo wá fẹ́ gbé anabi sallallahu alaihi wasallam ó ní pé tí ilẹ̀ bá ti ṣú àbí tó bá dìde ní òru fọkú fún ṣèbòyànà kùmà náà bí ní ẹmọ jíkà wọn yín ẹ máa kó wọn dó sínú ilé torí pé kí ni fa inna shayatina tantashiru torí àwọn àlejànú máa ń tí ń spread wọn tó máa ń jáde káàkiri nígbà yẹn iná ìdìn fa idha dhahaba sa'atan min al-'asha fa khalluhum tó bá di pé bí wákàtí kan bá ti lọ ẹlẹ́ sí wọn kalẹ̀ wa aghliqul abwab ẹ tilẹ̀kùn yín wadhkuru Allaha wadhkuru isma Allah ẹ dárúkọ ọlọ́run ọba tó torí pé kí ni fa inna shaytana la yaftah baban mughlaqan wa awqu qurbakum wadhkurullah wa khammiru aniyatakum wadhkuru ismallah walaw an ta'ridu alayya shay'an watfi'u masabihakum ẹni pé gbogbo àwọn abọ́ yín náà ẹ tì wọn omi tẹ bá ní ẹgbẹ́ wọn tó ẹ dárúkọ ọlọ́run ọba tó yẹn ni pé ẹ ṣe ìtumọ̀ náà ni pé àwọn ṣèyàtínú yìí wọ́n á máa ṣe aburú fún ọmọ ẹ̀dá ènìyàn bàbá gbogbo ń tà ń sọ yìí náà tó gbọdọ̀ nílẹ̀ lẹ́mìí wá ni pé wọ́n lè ṣe ń kankan àfi tọ́lọ́wọ́ tó bá wu ọlọ́wọ́ bá ní o tó tó bá wu ọlọ́wọ́ tọ́lọ́wọ́ bá bá fẹ́ náà ní o tó a gbọdọ̀ mú ẹ̀mí wá síbi eléyìí tó wọ́n ní pé tábà ní àti ẹ̀bá tẹ̀ wá fẹ́ wá ìwòsàn afẹ́ sáká kiri ọ̀láìka sálọ síbi súnà mẹ́rin sọ̀lọ́ ọ̀fẹ́lẹ́ a ṣe máa pọ̀ jáì ṣe máa lò ó tẹ́nìkan ní lè máa gbá wa lójú àfẹ́ tó bá fẹ́ ká máa gbá wọn lójú lọ náà ni òbí nìlà sọ náà ni màá mú ẹnu kan tó bá ti di ní ọjọ́ mẹ́jọ délẹ̀ náà ó tún kù ǹjẹ́ àlùjẹ̀nu wa máa ń bá yẹn sọ̀rọ̀ kálùjẹ̀nu máa sọ̀rọ̀ nígbà tí wọ́n bá ń fi kọ́ bá ní ẹ̀yọ́ fẹ́ ṣèwòsàn òbí nìlà màá débẹ̀ náà. náà máa kí n tó bá gbé kọ́ọ̀lù fún àwọn tí a bá fẹ́ pè so ní ọ̀la ní ọlọ́jẹ́ ní ọlọ́jẹ́ ní ilé ọlọ́jẹ́ gangan so ní aago mẹ́wàá láàárọ̀ àwọn ustaadu wa Kamarudin Yunus Akorede láti ìlú Èkó so àwọn sheikh Kamarudin Yunus so àwọn ni wọ́n ní wáàsí níbẹ̀ so tó fẹ́ bá wa sọ̀rọ̀ ó ní í pẹ̀lú asẹ́hìr ọ̀rọ̀ oògùn idán àṣàsí náà ni wọ́n fẹ́ ṣe lálàyé fún wa tí manzuru islam pé ojú wo ni islam fi wò ó ojú ni islam fi wò ó so kí ó ń kálukú ká wá ká wá gbọ́ bí èyí tó dáa nínú oògùn yìí tí ò dáa so ká mọ̀ ká mọ̀ dájọ́ rẹ̀ kó ká bàa lè jìnnà sí kọ́lọ́mọ̀ bá kí ìṣàlékún àgbéyẹ̀ sínú ọkàn rẹ̀ fún wa lágùn mẹ́wàá lọ́la ni ọ̀la kì í ṣe sunday o ọ̀la sátidé ni o tọ̀ ìsinmi sẹ́kọ̀ọ́ tọ̀. Eh, fún àtẹ̀wá fẹ́ pé zero eight one zero wa rahmatulah wa barakatuh. alhamdulilah. jazakum allah khair. ilé dàkún àwọn ẹni tí wọ́n ń ṣe rúkìá báyìí hmm. nípa pé tálíbà ló bá kó sí yàrá. Hmm. ǹjẹ́ sí ìlànà tí wọ́n ń tọ̀ ni tí wọ́n fẹ́ ní àlẹ́sìn náà ń fún ẹgbẹ́ nìkan wá pa hmm. bó ṣe lè kókò sí àdùn wọn hmm. náà sọ ǹjẹ́ báwọn náà fi ń sí yìí ǹjẹ́ ṣe dàbẹ́ ǹjẹ́ tó bá jẹ́ tí wọ́n bá bò wọ́n lójú tó sì fún wọn bí owó tí wọ́n lè gbà. naam màá dá yín lóhùn bọ̀tí má padà débẹ̀ dáadáa ṣé tó bá bò wọ́n lẹ́bùn wọn lè gbà tó màá débẹ̀ bí ìdìnnà màá débẹ̀ dẹ́nlẹ̀ náà ṣé èèyàn máa ń mú níṣẹ́ lórí ọ̀tọ̀ ni múmú níṣẹ́ o ọ̀tọ̀ ni kí àwọn èèyàn mọ̀ màyà kí lágbájá máa ń karókèà ìyẹn ò túmọ̀ sí pọ̀ sọ́díṣẹ́ so ọ̀nà tí nǹkan máa ń gbà sọ́díṣẹ́ so máa débẹ̀ náà so lè nìlà náà. aleykum salaam tó lábàkẹ́ àti. àti àfàgbà. àà àà irọ́ àfàgbà bò mo ní ẹ̀ mọ̀ sọ bá mi fẹ́ mọ́ ẹ̀ ọ́dà ẹ mọ fíran sí mi nù ah. ah. ọ. naam naam jùzọ́kùn lọ sọ̀rọ̀. jùzọ́kùn lọ sọ̀rọ̀. àmọ́ ìdílé bèrè pé ẹ sọ pé tí àwọn kékeré wọn wà nù nígbà tó fẹ́ fẹ́ àkàrà wọn tuntun. Hmm. ìdáni tó bá yẹ pé àkàrà yẹ àwọn ọkùnrin ti ṣe hmm. wọn sunkún. dáadáa dáadáa dáadáa wọ́n lè ṣe fún bí ìnìyàn kò kò mí pé tí nǹkan bá ti mix nínú àsìkáàrò tó jẹ́ àsìkáàrò ipò tó kọjá nù ọmọ tí wọ́n bí ní kékeré tí wọ́n rántí ṣe fún a wọ́n tún lè kọ̀ǹtínù láti máa ṣe fún náà kò tí àzìkárù tó ọlọ́run ọba tànẹ́bí sọ̀lọ́ sọ́lá tí kò kí ń ṣiṣẹ́ ní ara èèyàn so Allahu a'lam wọn kọ́ bá aṣọ nílẹ̀ fún rẹ̀ nam ẹgbẹ́ mo ṣàlàyé ẹmọ́jì kí agbàgbé ní ọ̀la ní ilé ọlọ́jẹ́ ní ọlọ́jẹ́ nílọrin àwọn ustaadu wa Sheikh Kamaluddin Yunus Akorede nam. aleykum salaam alhamdulilah lọ́dà pé iná last call ẹ ṣe géré last call ẹ ṣe géré ọ̀rà ń pé àwọn tí a bá fẹ́ pè mí sí orí ètò náà ni àbí sí orí ẹ̀rọ alágbèéká mi zero eight one zero three three five sọ̀rọ̀ mi ò lọ́ndàgbére pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.